أكبر بكفاية عيني وهو المعين على نجاح بمقصده وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأهله لا تقذفونا بالشهود فإننا إلا على نهج غير محمد وبقول من شرع الشريعة أسنا وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستكفي بآية أو بالحديث المستكفي المستكفي لما تفعلون وتلبسون فهمنا سرنا جينا براي للعقيدة المقصود لا نطلب الدنيا ولا مثالها اللهم اقصدنا فنعم المقصد الدين قال الله قال رسوله وما لدين الله أفضل مرشدا وما لدين الله أفضل مرشدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí oore ìjẹ́ mùsùlùmí òun náà ni oore èyí tó jẹ́ pé yóò wúlò fún ọmọ ènìyàn nígbà tí ó bá fẹ́ jáde kúrò ní orílẹ̀ ayé oore yìí òun náà ni ó wúlò fún ọmọ ènìyàn nígbà tí bá ń bẹ nínú sàárè oore yìí òun náà ló máa wúlò fún ọmọ ènìyàn ní gbangba ta alikiyama ẹ rí sábàbí oore yìí òun náà ni ènìyàn ó fi máa jẹ ẹni àlìjànnà abẹ́lọ́run gbogbo ibi tí oore ti máa ń wúlò fún ẹ̀dá kọ́lọ́njẹ́ wúlò fún ẹnì kọ̀ọ̀kan wà níbẹ̀ kó dẹ̀ lóní sábàbí tí a fi jẹ́ ẹni àlìjànnà lẹ́yìn wá gbà náà a dúpẹ́ wípé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run fún wa ní àlàáfíà àlàáfíà tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni a fi jókòó síbí abẹ́lọ́run kọ́lọ́mọ́gba àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kí ọlọ́wọ́n bá kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ó wà ní àlàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà adúpẹ́ pé ọlọ́run ọba ó jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà ní agbègbè yìí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ lágbègbè yìí kọ́lọ́hún mọ́jẹ́ kó kúrò bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́hún kó bá a fi síbẹ̀ olórí jẹ́ wàá sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́hún kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àbẹ̀lọ́ fún ìbára wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́run bá kó sọ́dí rọrùn fún èmi tí màá máa bá wa sọ àwa náà tí a máa gbọ́ gbígbọ́ rẹ̀ kọ́lọ́hún kó sọ́dí rọrùn ní kọ̀ọ̀kan wa. Amen ọ̀rọ̀ náà kọ́lọ́njẹ́ wúlò fún èmi àti ẹ̀yin la haula wala quwwata illa billah ní àná tẹ̀psìlì tí a ṣe ó bẹ̀rẹ̀ láti sú nínú suratu Maryam Quran 19 ó bẹ̀rẹ̀ láti aya 77 òun náà ni wọ́n kà fún wa tí a ṣàlàyé ẹ̀ olórí pé a máa bá àtẹ̀síìrì ti tòní lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت الذي كفر بآياتنا ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa ìkan nínú àwọn kèfèrí èyí tí ń sọ̀rọ̀ tí ò wúlò jáde ní ẹnu ọlọ́run fẹ́ ká ṣe ìmọ̀ nípa ọ̀rọ̀ tí ò da èyí tí kèfèrí náà ti ń sọ jáde ọlọ́niwa ànábì ó yá wòye sí ọ̀rọ̀ yìí wòye sí ẹni tó ṣe yí pé alẹ́ni káfara bí àyà àti náà ẹni tó jẹ́ pé àwọn àmì wa ó ṣe àìnígbàgbọ́ sí àwọn àmì wa ọlọ́ni kí ànábì òwú ẹni náà kó wo ọ̀rọ̀ tí ń sọ náà. وقال لأوتين مالا وولدا. ẹ̀rí kèfèrí yìí ó wá ń sọ wípé tó bá dijọ́ gbéǹde alikiyama òun bóun ti ní owó lọ́wọ́ láyé tó ń bímọ láyé tó bá tún wá dijọ́ gbéǹde alikiyama òun ó jẹ ẹni tí wọ́n ó fún ní owó òun ó sì tún jẹ́ ẹni tí wọ́n ó fún ní ọmọ náà. أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا ọlọ́run ní a béèrè àwọn àbéèrè méjì lọ́wọ́ rẹ tó o bá ti ní àwọn nǹkan méjèèjì yìí a wàá jẹ́ ká mọ̀ yín pé irọ́ ni ọ̀ ń pa ọlọ́run ní ẹ béèrè lọ́wọ́ rẹ àtọ́lá. àtọ́lá àlọ́ yín ṣé kọ̀rọ̀ kan wà tí ó jẹ́ wípé ó ti mọ̀ nípa kọ̀rọ̀ náà àwọn tọ́lọ́wọ́n bá máa fi kọ̀rọ̀ mọ̀ àwọn náà ni ànábì ọlọ́run ṣé ìwọ wá ní kọ̀rọ̀ kan tí ó jẹ́ pé ó ti mọ̀ ń pa rẹ̀ tó fi sọrú ọ̀rọ̀ tó sọ yẹn náà. àmì ìtàkùn rẹ̀ ń dọ̀wọ̀ àmàlẹ́ àádá. àbí lọ́dọ̀ ọlọ́run ọba tí ń ṣe arahman ṣé ọkùnrin yìí ṣé ó ti jẹ́ ẹni tó ṣe wípé àdéhùn ó ti wà láàrin òun àtọ́lọ́gbẹ́ tó wọ́n lọ́wọ́ bó ṣe fún nìyẹn lálìkẹ́ àmọ́ àtẹ̀sàlàyé fún wa pé àwọn mùsùlùmí àdéhùn tí wọ́n àkà fún wa wọ́n jẹ ní àlìjánná ṣùgbọ́n àwọn kèfèrí àwọn jẹ́ ẹni iná ọlọ́run tó ní àdéhùn wípé wọ́n fún un ní owó àtọmọ tó bá dijọ́ gbé ìdàrúkìámà. kàlá. ọlọ́run láéláé ọlọ́run nǹkan méjèèjì yẹn kò lè mú àṣà wá fún kankan nu méjèèjì n tí ń ṣẹlẹ̀ sí náà ni wípé ó jẹ́ ẹni tí ń parọ́ mọ́lọ́run ọlọ́run ní kí ṣe fún un. sàlákì tó bó máa yà kó. ọlọ́run ní nǹkan tí ń sọ yẹn ọlọ́run ní nǹkan tí ń sọ yẹn ọlọ́run ní àwa ọlọ́run ọba a máa lọ jẹ́ ẹni tí ó kọ sílẹ̀ nǹkan ti ń sọ yẹn ọlọ́run a máa kọ sílẹ̀. tọ́lá bá ní a máa kọ sílẹ̀. òun náà ni wípé àáfìyà rẹ̀ jẹ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run ni yóò wá jẹ́ ẹni tó ṣe wípé yóò máa máa á ṣe ní gígùn fún ìyà tí ó máa jẹ nípasẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn máa dáhùn ọlọ́run ni tí ó gùn gẹ́ tí ò ní tán. ọlọ́run ní wà náà rí sùúrù ọlọ́ni àwọn ọlọ́run ọba àáwà apá máa yà kúlù ọlọ́ni nítorí nǹkan tí ń sọ yẹn àwọn ọlọ́run ọba pa nítorí nǹkan tí ń sọ yẹn ọba ò fi pa. àámu kúrò lórílẹ̀ látara nǹkan tí ń sọ yẹn àbí àwọn ọlọ́run ọba a máa mú ìyà àgbélé lórí ìyà nǹkan tí ń sọ ọlọ́run ni a máa fi jẹ́ nàmú. wáyà tí ìlà kọ̀ọ̀dá. ọlọ́run ni yóò wá bá wọn ọlọ́run lẹ́ni tí ó jẹ́ kèfèrí lóhùn nìkan. wàá tọ́kọ̀ lórí. دون الله آلهة ليكونوا لهم عزا ọlọ́ni àwọn kèfèrí wọ́n lọ gbá àwọn nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run mú lẹ́yìn ọlọ́run ọba tí ń ṣe Allah wọ́n ti lérò wípé àwọn táwọn gbámú yẹn wọ́n máa jẹ́ iyì fún àwọn wọ́n ti wò wípé àwọn táwọn gbámú yẹn àwọn ni wọ́n máa ṣìpẹ̀ fáwọn níwájú ọlọ́run àwọn ni ò ní jẹ́ kí àwọn jẹ wọ́n níwájú ọlọ́run ọlọ́run á ní. ọlọ́run ní láéláé kò lè jẹ́ bẹ́ẹ̀ láéláé àwọn èèyàn yìí láéláé kò lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣàlàyé bẹ́ẹ̀ fún wa. ọlọ́run ni ẹnìkíní àtẹnìkejì àwọn kèfèrí wọn ò padà tako àwọn nǹkan tí wọ́n jọ́sìn fún pé ìwọ ọlọ́run àwọn ọ̀jọ́sìn fún kankan o bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jọ́sìn fún náà àwọn náà padà takò àwọn náà wípé kìí sáwa ni wọ́n jọ́sìn fún ìwọ ọlọ́run. ẹ rí o àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n padà di ọ̀tá sí àwọn tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn òòṣà àbáwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọ̀dọ́ yàtọ̀ sọ́lọ́run gbogbo wọn pátá yányá yìí tí wọ́n ń retí lọ́dọ̀ wọn tó jẹ́ iyì ìdàkejì iyì tó jẹ́ ìyẹpẹrẹ òun náà làwọn òòsà yẹn máa jẹ́ fún wọn wọn ò lè jẹ́ iyì fún wọn. ọlọ́ni wa ànábì ṣé o ò ti rí eléyìí tá a fẹ́ sọ yín ni wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tá a bá ti parí àlámọ́rí lé wọn lórí àwọn ọlọ́run ọba àti ránṣẹ́ lọ báwọn èèyàn náà. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n sí ìyàn lọ́nà tí wọ́n èdè èèyàn ọmọnà mọ́ tí wọ́n jẹ́ àwọn ṣàyàtíìn ọlọ́run àti rán wọn ń ṣẹ́ lọ sọ́dọ̀ àwọn kèfèrí yìí. táwọn zòun àzá. ọlọ́ni àwọn èṣù yìí àwọn ni wọ́n wá ń sìn wọ́n lọ́nà ní ìsìlọ́nà tó lágbára ju àwọn tí wọ́n ń sìn lọ́nà lọ. fàlà tàájẹ̀lì ààrẹ yìí. tó bá wá rí pé wọ́n ti ṣìnà gan-an tó o pé ó yẹ kí wàásù sí wọn láǹfààní ọwọ́ àwọn òwe wàásù wàásù wọn láǹfààní má máa kánjú lé wọn lórí bá káwọn ọlọ́run bó lè ti pa wọn má kánjú ọlọ́run kan fi wọ́n lẹ̀ ní tí wọ́n fi wá jẹ ìyá wọn. ọlọ́ni ìnáma na udulahun adan àwọn ọlọ́run ọba à ń ka ọjọ́ tí wọ́n lò tó kú tán bẹ́ẹ̀ lò láyé oṣù tó kú tán bẹ́ẹ̀ lò láyé iye ọdún tó kù tán bẹ́ẹ̀ ló láyé ọlọ́ni àwa là ń kà á ní àkà dáadáa tí ò sí èméjì bẹ́ẹ̀ so ibi ni abatep sì dìde ní àná wọn kà fún wa àwọn àyà àti tá a fẹ́ túmọ̀ lónìí kó di pé a máa túmọ̀ rẹ̀ kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run. أعوذ بالله من الشيطان يوم نحشر إلى الرحمن ونسوق المجرمين إلى جهنم لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا عند عون الرحمن ولدا الحرام بأن يتخذ ولدا إن كل في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وقل ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú tẹ̀síìrì wa ti tòní ní súrọ́tù Mariam Quran nineteen aya eighty five ọlọ́ni yahoo náà ṣòro ní mọ̀tàkì àwọn àfáà ṣàlàyé fún wa pé lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti ṣàlàyé fún wa nípa ẹnì tó jẹ́ kèfèrí kí ni kèfèrí náà ń ṣe alákọ̀ọ́kọ́ ó takò gbéǹde ẹlẹ́ẹ̀kejì ó tún wá sọ pé tọ́lọ́ bá tiẹ̀ wá gbé òun dìde ọlọ́lá lòun ó tún padà wá jẹ́ ọlọ́run ọba wa ti ṣàlàyé fún wa ọ̀rọ̀ tí ń sọ bí ò ti wúlò ọlọ́run abẹ́ sọ níjọ́ ọ̀gbẹ́yìnde ipò owó ni mùsùlùmí ọ wà ipò owó ni àwọn kèfèrí ipò owó ni wọ́n máa wà ọlọ́run yìí. yàwùmá náà ṣòro. àwọn olùpayọ́ ọlọ́run tó bá dijọ́ gbéǹde àlìkìyàmá ọlọ́run ní a kó wọn jọ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ṣe arahman tá a bá wá kó wọn lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ṣe arahman. wọ́n wàá lọ bíi wáfúdáhùn lẹ́ni tí wọ́n dàbí àlejò tó wá bá olórí kan nínú àwọn olórí òun ni wọ́n ń pè ní wáfúdù ẹyọ kan nínú wọn òun ni wáfídù tí wọ́n bá ti wá pọ̀ tí wọ́n jẹ́ odidi gúrùpù kan tí wọ́n wá. Wa òun là á máa ń pè ní wáfúdù àwọn delegates àwọn ikọ̀ tí wọ́n jẹ́ ikọ̀ alápọ̀nlé tí wọ́n wá bá olórí kan nínú àwọn olórí òun ni wọ́n ń pè ní pé wáfúdàn òjíṣẹ́ ọlọ́run ọba lára nǹkan tọ́lọ́run ọba fi ṣàpọ́nlé fún un òun náà ni pé a ní àsìkò kan tá à ń pè ní sanatule wufud ọdún tí torí pé wáfúdù ó tún ní wufud tí wọ́n pe àwọn èèyàn ní ikọ̀ ẹnìkan ò lè máa jẹ́ ikọ̀ ṣùgbọ́n ẹnìkan nínú wọn ni ó máa jẹ́ wáfídù àwọn ikọ̀ tí wọ́n bá wá jẹ́ wáfúdù. Wa tí wá dúdú oríṣiríṣi bá ti wá wà á wá jẹ́ àlèwùfúùdù sanatulèwùfúùdù ọdún tí àwọn oríṣiríṣi ikọ̀ tí wọ́n ń gbéra wá bá ànábì misdakon likowlilai ó fi jẹ́ ọdí òdodo ọ̀rọ̀ tọ́lá wọn bá sọ fún ànábì pé. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ọlọ́run sọ bá nàbí wí pé nígbà tí nẹ́sùrù lọ́ọ̀ì ìrànlọ́wọ́ ọlọ́run ọba nígbà tó bá dé bá nàbí nígbà tí fatihu mẹ́kà tànàbí bá ti gba ìlú mẹ́kà ànábì ó máa rí wàrà àìtàn násà. wà á máa rí àwọn ènìyàn tí wọ́n máa wọnú ẹ̀sìn ọlọ́run ọba wọ́n máa wá ní ikọ̀ ikọ̀ ikọ̀ ìyẹn ló fi jẹ́ pé fatihu àwọn kan gbà yìí pé fatihu tí ọlọ́run ọba ń sọ ni. So súlí ulì Hudaybiya àwọn tí wọ́n jẹ́ pé wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ lọ ṣe umura tánàbí lọ síwájú wọn jẹ́ lọ ṣe umura tí wọ́n jẹ́ wọ́n wọlé wípé ọ̀gangan ni fatihu àdẹ́bí wa ní agreement pẹ̀lú àwọn mushrikun látara agreement yẹn ọlọ́run ọba ní kí àwọn èèyàn tó pọ̀ kí wọ́n gba ìsìláàmù lẹ́yìn wa gbà náà àdìgbà gbé lẹ́yìn fatihu mẹ́kà òun là ń pè ní sanatuli food. àwọn oríṣiríṣi ikọ̀ ńláńlá wọn ń bànà bí tí wọ́n wá ń gba Islam ìgbà tí Islam bẹ̀rẹ̀ ẹyọ ẹnìkan ni wọ́n máa ń gba Islam ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ sọ pé tí àrẹ̀sẹ̀ ọlọ́ba bá ti dé àti sólùdè bí àtàbí fatihu mẹ́ka ọlọ́run làwọn èèyàn máa wọnú ẹ̀sìn ní ikọ̀ ikọ̀ ikọ̀ ọlọ́run ajé káwọn èèyàn máa wọnú ẹ̀sìn èèyàn bíi tátì lè wá pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n wà bánẹ́bí lálejò wọ́n ó dẹ̀ di mùsùlùmí so ànábì tí wàá níbi tí wọ́n máa fi wọ́n sí ànábì tí wọ́n á ní aṣọ kan èyí tí máa wọ̀ tí máa fi pàdé àwọn àlejò so tí ó jẹ́ aṣọ pé àwọn arúgbó ti dé wà níbi fẹ́ lọ pàdé wọn ó tún láṣọ tí mo wọ̀ tí mo fi pàdé wọn so látara bẹ́ẹ̀ lóbi jẹ́ pé nínú ẹ̀sìn ọlọ́run ọba a ní ọdún tá à ń pè ní sanatoly food torí pé àwọn tó bá jẹ́ lórí táwọn yẹn kan bá wá bá wọn wọn á máa pa àwọn èèyàn yẹn lé dáadáa ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé pé àwa mùsùlùmí náà àwa jẹ́ wáfúdù delegates ikọ̀ tó wá alábí wà nípa àwa kí kí ni ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni ó ti wá máa jẹ́ bí ìgbà tá a wá kí ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun ló ti máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàf ta ni tí wọ́n ṣáájú lọ òun ni wọ́n sọ fún wa wípé àwa mùsùlùmí níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama á wà lórí àwọn ẹṣin àwọn kan wà lórí ràkúnmí àwọn kan wà lórí àwọn ẹṣin ọlọ́run ní àwọn ẹṣin àtàwọn ràkúnmí yìí àwọn ni ọ̀wà máa gbé wa lọ sọ́dọ̀ ọlọ́run so àwa dàbí àwọn delegate tó wá kí olórí ìlú ọlọ́nà wa máa ṣe kí ni o yọ wa ṣe àpọ́nlé wa ọlọ́bi sọnù yìí fún wa pé yàwó máa ná aṣọ́rò ló tẹ̀kí. ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa pé ọjọ́ gbèdé àlìkìyàmà kọ́ọ̀nà bí máa ṣàlàyé ẹ̀ fáwọn òun làwọn ọlọ́run ọba máa kó àwọn olùpáyà ọlọ́run ọba jọ lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ń ṣe Ar-Rahman wáfúdàn ní ẹni tí wọ́n jẹ́ ikọ̀ tó wá kí ọlọ́run táwọn afárádẹ́ tún fìdí ẹ̀ múlẹ̀ pé tí wọ́n wà lórí nǹkan àgùn èyí tó rẹwà gan-an ó dà ní wọ́n wà ní orí rẹ̀ sọlá ọba sàlàyé àwọn ilé fún wa pé àwa tí a jẹ́ mùsùlùmí tá a jẹ́ olùbẹ̀rù ọlọ́run àpọ́nlé tí ó máa wà fún wa níjọ́ gbéǹde àlìkìámà nǹkan tá a kàn lè fi wé láyé olùgbé tilé ayé ò ṣe déédéé rẹ̀ òun náà ni àwọn ikọ̀ tí wọ́n wá kí olórí kan tí olórí yẹn wá ń ṣàpọ́nlé wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àlámọ̀rí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò ti rí ọlọ́run bá wá fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí bóun tí wọ́n ti rí. wàlẹ̀ sí kúlì mọ́jẹ́rì mi nàìjíríà jahannama rọ̀dá. ọlọ́run wa fẹ́ sọ̀rọ̀ ti àwọn tí wọ́n jẹ́ mùjìrìmọ́ọ̀n ọlọ́ni àwọn mùjìrìmọ́ọ̀n nà súnkù òun ni kéèyàn máa dáìfù nǹkan kéèyàn máa darí nǹkan ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn mùjìrìmí a máa darí àwọn ni ọlọ́run bá wá ṣe wọn àwọn níbi ẹran téèyàn fẹ́ fi mú mi téèyàn wá kó àwọn ẹran yẹn dà á lẹ́ẹ̀lẹ́ tí wọ́n fẹ́ lọ mu omi ẹ rí i pé àwọn ẹran tó fẹ́ mu mi yìí wọn wàá fẹ́ mu mi kí ni àwọn àwọn ẹsẹ̀ fún wọn a máa kó gbogbo wọn ẹ bọ́ ní omi ẹ lọ mu mi ẹ bọ́ ní omi ẹ lọ mu mi ọlọ́run ní bí a ti ṣe fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùjìrìmù nìyẹn tó bá dijọ́ gbé dàríkì àmà ọlọ́run ní wàhánà sùúkù mùjìrìmù. sùúkù mùjìrìmù náà yóò yọ àwọn òrùka. ọlọ́run ní àwọn ọlọ́run á jẹ́ ẹni tí ó darí àwọn ọ̀sẹ̀ bọ́ lọ sínú náà já ànámà wíìdì dànù ní ẹni tó ṣe wípé ìta àkọ́kọ́jọ́ máa ṣẹlẹ̀ sí wọn ni pé òògbẹ́ ńlá òògbẹ́ gidi òun ni ó máa ṣẹlẹ̀ sí wọn èyí tó jẹ́ wípé kò ní í sí pé wọn ó tún wá jẹ́ ní àpọ́nlé ẹsẹ̀ ni wọ́n fi máa rìn lọ́bẹ̀ bí ẹni tó bẹ́ẹ̀ lọ mu omi nínú omi nínú odò bẹ́ẹ̀ ni wọ́n ó ti máa lọ síbẹ̀. Si ọlọ́run ọba ni àádárí wọn kọ́dà wírídá àwọn ẹ̀jẹ̀ omi téèyàn fẹ́ mú gẹ́gbà mi àbí kéèyàn ẹ́ńtà sínú omi àbáwọn nǹkan tó sínú omi tó mu omi ọlọ́run ni àádárí àwọn mùjìrìmí. ọ̀nàkùnkùn wọn lọ sínú ní ikọ̀ lẹ́ni tó gbé ọmọ gbẹ tí wọ́n jẹ tó ṣe wípé wọ́n wà lọ máa jẹ ìyà nínú náà jà ánámà ọlọ́run ọba ó ti wá ṣàlàyé fún wa ní zumar Quran twenty nine ọlọ́run ọba sọ pé àádárí mùsùlùmí lọ sínú àlìjánná àyà seventy two níbẹ̀ a sì darí àwọn kèfèrí náà ọlọ́ni á darí wọn lọ sí inú náà ọlọ́run bá wá ń ṣàlàyé níbẹ̀. ìrìnàjò kúrú abẹ́wà bàjá nà òkè rẹ̀ láti máa bẹ̀rẹ̀ wá sí kọ̀lẹ́dì náà káfàrú. seventy one. الذين كفروا إلى جهنم ọlọ́ni àwa ọlọ́run ọba ara ètò táwọn ọlọ́run ọba ti ṣe òun náà ni wípé àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí ọlọ́run ni àwa máa darí wọn. ọlọ́run ni àní kí wọ́n máa darí wọn lọ sínú náà jahannama zumaron wọ́n wà ní group by group zumurọ́tù ní jẹ́ group. àwọn ẹlẹ́sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ àṣàlàyé nínú fún wa sẹ́yìn náà ọlọ́ni group by group yẹn o ni wọ́n máa lọ sí inú náà já ànámà náà. àtà ìdá já rúwà fúti àti àbíwà bọ̀há. ọlọ́ni tí wọ́n bá wá ń lọ ọlọ́ni bí wọ́n ti wá máa lọ nìyẹn tí wọ́n fi débẹ̀ ọlọ́ni tí wọ́n bá wá débẹ̀. àti ọlọ́ni ilẹ̀kùn bẹ́ẹ̀ àwọn afáàní yóò wà ní sísí ni yóò ti wà ní sísí ilẹ̀ torí pé iná gan ó ti máa jẹ̀rán àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn kèfèrí pé kó wọn àti wọn jẹ́ àwọn tó fẹ́ wọnú ẹ̀ bíbí kí wọ́n ti wọnú ẹ̀ ni yóò ti wà ní sísí ilẹ̀. ọlọ́ni àwọn tí ń dáàbò bolé iná àwọn wàá sọ fún wọn. ألم يأتكم رسل منكم ṣé àwọn aránṣẹ́ kan ṣé wọn ò jẹ́ ẹni tí àwọn ọlọ́run ọba gbé dìde tá wá rán wọn sí yín látara yín. yẹtùlúnà aleikum àyà àti ọ̀gbọ̀n. èyí tó ṣe wípé wọ́n wá ń kà fún yín àwọn nǹkan tí wọ́n jẹ́ àmì ọlọ́run ọba yín. wayunzirunakum liqa yawmikum hadha. tí wọ́n dẹ̀ ń kìlọ̀ fún yín pé ẹ pàdé ọjọ́ òní yìí tá a tẹpẹ wọn bá pàdé yìí. ọlọ́ni tí wọ́n sọ ni pé wọn ò ní lè purọ́ mọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. wàlákìní akọ́tí kẹ́límà kìlí àgbà bíọ̀lá káfírí. ọlọ́ni tí òjò wọn gbọ́ náà ni wípé gbólóhùn ìyà táwọn ọlọ́run ọba ti ní àwọn tá a fìyà jẹ rèé òun ló wá di òdodo lórí àwọn tí wọ́n jẹ́ kèfèrí náà. ìlànà kúlúù. أبواب جهنم خالدين فيها ọlọ́ni àwa sọ fún wa wípé ẹ máa wọ ẹnu ọ̀nà jahannama khalidina fiha lẹ́yìn tó gbé ẹ máa bẹ gbére níbẹ̀. fabisa maswal mutakabbirin. ọlọ́ni ààyè tó burú fún àwọn tí wọ́n jẹ́ onígídí máa ń káyè. òun ni iná ọmọ buru pọ̀ òun náà. wàsí kọ́lẹ́dì iná tọkọ̀ ọ̀pọ̀ òun nílà jàǹdàtì zùmọ̀rọ̀. ọlọ́run ní àwọn tó bẹ̀rù ọlọ́run ọba wọn ọlọ́run ni wọ́n máa darí àwọn náà lọ sínú àwọn náà jẹ́ olóríṣiríṣi group ọlọ́run níbi ìwé tí wọ́n lọ nìyẹn tí wọ́n fi wá dé bẹ́ẹ̀ ọlọ́run tí wọ́n bá ti wá dé bẹ́ẹ̀ àwọn afáàní. wọ́n ní wá òtò wá ń bẹ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ ń bẹ̀ ni pé wọn ò ní tí kọ́kọ́ wà ní sísí ànábì náà kọ́ wá tọrọ pé kí wọ́n sí àlìjánná àlìjánná màlágàdo àgbà sọ pé ànábì náà lọ́lọ́ ni pé kóun ò sí fún so wà fún ti àti ẹ̀yìn bàdá máa débẹ̀ tán ọlọ́run wọ́n ṣe wá sí àwọn ẹlẹ́kùn àlìjánnà. ọlọ́run ní àwọn tí bá wọn ń sọ inú ilé àlìjánnà wọ́n wà máa sọ fún àwọn tí wọ́n pé. wọ́n máa sọ pé àwọn ń kí o pẹ̀lú sálámà ẹ̀yin yìí o ẹ ti di ẹni tó rí ìdùnnú lọ́dọ̀ ọlọ́run wọn ò ní ẹ máa wọ inú àlìjánná lẹ́yìn tí wọ́n máa bẹ̀gbére ń bẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa àáyá eléyìí tí a ń kà lọ́wọ́lọ́wọ́ yìí òun rọra sọ ní péréte ṣùgbọ́n àáyá ìta kàtán nìsín òun tún wá ṣàlàyé ẹ̀ ní nǹkan tó jẹ́ wípé ọ̀fẹ́ ó ká mọ̀ wípé àwa tá a jẹ́ mùsùlùmí kọ́lọ́n kó àti ẹ̀ mọ́ wọn a máa lọ sọ́dọ̀ ọlọ́run ọba wa lẹ́ni tí ó gun nǹkan tọ́lọ́run ọba ó dẹ̀ máa wẹ́kọ̀mù wa bẹ́ẹ̀ náà láti wọnú àlìjánná lẹ́ni tí ó gun nǹkan. àwọn tí wọ́n já wọn kèfèrí àwọn máa fẹsẹ̀ rìn bígbà tá a fẹ́ da ẹran wọnú omi bẹ́ẹ̀ láti máa dà wọ́n sọ èyí tó yẹ pé òun náà ni wọ́n wà bá wọ inú náà sọ ọlọ́run bá ṣàlàyé méjèèjì eléyìí fún wa náà. ونسوق المجرمين إلى جهنم وردا ọlọ́ni á darí gbogbo àwọn èèyàn bú lọ sínú náà jahannama ní ẹni tí a mú wọn kó síbẹ̀ ní dandan ní tipátipá tí ògbẹ́ ò tún máa gbẹ wọ́n tí wọ́n fi wọnú ẹ̀. ọlọ́run wa ni kí ni nǹkan tí wọ́n ń sọ wípé àwọn òòṣà ó ṣe fún wọn ọlọ́run wa ní àwọn èèyàn yìí ó láàyè múlikú náà ọlọ́run ni wọn ò ní ní ṣàfáà kankan ọlọ́run sọ fún mi pé wà máa tàn fáwọ̀hún ṣàfáà àtúnṣà ọlọ́run ìpè àwọn tí máa sì pẹ̀ kò lè wúlò fún wọn láéláé ẹ bá ti kú ní kèfèrí ọ̀rọ̀ tí ẹ ò ní pẹ̀lú mọ́ ẹ bá bẹ̀bẹ̀ kò sí mẹ́mọ́ ọlọ́run wa ń ṣàlàyé fún wa pé láàyè múlẹ̀kú rẹ̀ ṣàfà àwọn apá tí wọ́n túmọ̀ tẹ̀síìlì fún wa wọ́n ní ìtumọ̀ tá lè fún ìtumọ̀ yìí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ a lè sọ wípé àwọn mùjìrìmùn àwọn kèfèrí òun náà ni wáò ti ń bẹ níbi dé tó wà níbi láyémùlìkù náà wọn ò lè ní ìmọ̀ sípẹ̀ wípé dé tó wà ń bẹ yẹn àwọn yẹn ló lọ bá gbogbo kèfèrí wọn ò lè sípẹ̀ fún un òun náà sì lè ṣe kí ni o kò lè ṣìpẹ̀ fún yàn sọ ọlọ́run ọba lé ìpẹ́ ó lè kó lọ́dọ̀ kẹfìrí ní ìtumọ̀ tí àwọn àfáà tí wọ́n túmọ̀ fún wa tá a bá ti wá gbà pé àwọn kẹfìrí ni láàyè múlìkù náà yẹn lọ bá àwọn àgbà pé ilá ti ń bọ̀ lẹ́yìn a gbà wípé báyìí ló máa túmọ̀ sí ṣùgbọ́n òun ló máa jẹ́ al-istisna'u alimunkọ́tíhù òun ló máa jẹ́ ipe ṣùgbọ́n o ilà mani takọ̀dà. ilà mani takọ̀dà ìdáwọ̀ àmàlẹ́ àádá. ọlọ́run ní ṣùgbọ́n ẹnì tó bá ṣe wípé òun ní àdéhùn lọ́dọ̀ ọlọ́run ta ló ládéhùn lọ́dọ̀ ọlọ́run òun náà ni àwọn tá a jẹ́ mùmínì ọlọ́run wá gbé ọ̀wọ́n ọlọ́run ọba ò la ayúkúlífùlì mi àd àdéhùn dáadáa ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ṣe fún àwa tá a jẹ́ mùmínì pé tá a bá ṣe nǹkan báyìí òun ó ṣe nǹkan báyìí fún wa so àdéhùn yẹn òun làwọn òpì wa jẹ́ pé tá a bá ti mú ìmọ̀ ìdọ́dọ̀ ọlọ́run à á lè sì pẹ̀ mùsùlùmí ó lè sì pẹ̀ ẹ bá dúdú olùyàpọ̀ ọlọ́run tí ìmọ̀ ìbá ṣẹ́kù lára rẹ̀ òun náà ó jẹ́ tí wọ́n lè ṣe kí ni ó tí wọ́n lè sì pẹ́ rẹ̀ so lọ́lọ́wọ́n bá ń sọ bẹ́ẹ̀ yẹn pé ṣùgbọ́n o ẹni tó bá ní àdéhùn lọ́dọ̀ ọlọ́run so yọ́ọ́ máa jẹ́ ẹni tí ó ṣe kí ni ọ ẹni tí ó sì pẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afọ àṣàlàyé fún wa òun náà ni pé àti mùsùlùmí àti kèfèrí òun ni láyé múlìkú náà yẹn kó sínú láyẹ̀múlì kúnà ṣàfáà àti mùsùlùmí àti kèfèrí ẹnìkankan ò lágbára àti ṣe ṣàfáà ọlọ́run abẹ́ sọ wípé àyàfi ọba fẹ́ yọ àwọn mùsùlùmí kúrò nínú wọn isis náà yẹn wọn máa jẹ́ mọ́ tẹ́sílù lọ́dọ̀ àwọn afọ́ni náà ọlọ́run wa ni àwọn tí ó lè sì pẹ́ẹ́ àwọn náà ní kí ni ọ ilà. ìlànà ní sọ́kọ́dà ìdánwò ọ̀hún àríyànjá. òun náà ni àwọn mùmìnì tí wọ́n ti ní ní ọ̀dọ̀ ọlọ́run ọba ahadan àdéhùn so ọlọ́run bá fún ànábì náà ládéhùn pé ó sì pẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run òun náà ni wọ́n sì pẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó tẹ̀lé ànábì ọlọ́run òun ni wọ́n sì pẹ̀ àwa mùmíní náà àwa náà tẹ̀lé ànábì á sì pẹ̀ àwọn màláìkà ní sánmà náà wọ́n ó sì pẹ̀ ìpẹ́ tọ́lọ́run ọba òun wa máa jẹ́ nǹkan tí ó gbẹ̀yìn so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nínú áyà yìí dáadáa tí tó ń bẹ lálìkè àmọ́ èyí tí ò ní jẹ́ ti àwọn kèfèrí tó jẹ́ pé àwọn tí ó jẹ́ tiwọn òun náà ni àwọn mùmíní òun náà ni ilé máa sì pẹ̀ láàrin ara wọn láti jẹ́ pé kí ẹni tó wà nínú ìnira kó jẹ́ ẹni tó pọ́ lọ́wọ́ bó padà wá yọ́nú sí tí ó padà wá ṣe dáadáa fún ní àlìkìyàmá so eléyìí nìkan tí aya yìí ti ń ṣàlàyé fún wa nam aya tí ó tẹ̀lé. wọ́n kọ́ ló tẹ́kọ̀ọ́ rọ̀ hàn án ní wàlá ọlọ́ni wà kọ́ọ̀lù takọ̀dọ̀ rọ̀mọ́nù wàládà ọlọ́ni gbogbo àwọn kèfèrí òun ni wọ́n ń sọ pé ọlọ́run ọba ó ní ọmọ àwọn nàṣọ́rọ́ àwọn christians àwọn sọ wípé isa bùnú Mariam wọ́n ní Jésù ni ọmọ ọlọ́run. àwọn yẹ̀wúdí àwọn júù àwọn ní ara o kì í sọmọ ọlọ́run ọmọ àlè ni wọ́n ní ùzẹ́ẹ̀rù ẹnìkan là ń pè ní ùzẹ́ẹ̀rù nínú àwọn yẹ̀wúdí òun ló wà àwọn àfáà máa ń so ọ̀rọ̀ rẹ̀ mọ́ àyàtọ̀ wà ní bákọ́rọ̀ wípé ó ń kọjá lọ ó wá rí i pé ọlọ́run ti pa àwọn èèyàn rẹ̀ ń bẹ̀ ó wá rí i wípé gbogbo ibẹ̀ ó ti di nǹkan tó ti parun tán yányán ó wá òkè gbogbo ẹ ti wá parun yẹn ó wá wò wípé bóun lọ́lọ́run ti fẹ́ sọ àwọn eléyìí àwọn kan gbà wípé ogun ló wá síbẹ̀ tó pa gbogbo àwọn èèyàn abẹ̀rún ó wá dé àárín yẹn ó wá bóun lọ́lọ́run ti fẹ́ sọ àwọn eléyìí lẹ́mìí ọlọ́run bá wá pa fún hundred years ìbàdàn ọlọ́run bá pa fún hundred years ọlọ́run ẹ̀sẹ̀ wá jí padà ọlọ́run bá wá ń ṣàlàyé pé ìgbà mélòó ló lò ọwọ́ lóhùn olójú ọjọ́ kan. ó ní tóhùn lò kò ju ọjọ́ kan lọ àbí díẹ̀ nínú ọjọ́ kan olóhùn lò ọlọ́ba wa ṣàlàyé fún pé. ọlọ́run ní ọmọ wípé hundred years òun ló lò bákọ́rọ̀ two fifty six two fifty nine nam nam. فانظر إلى طعامك وشرابك لم يتسنه. ọlọ́run ní wo oúnjẹ tó gbé ọlọ́run bá ní kó wo oúnjẹ yẹn bá ṣe fún oúnjẹ tó wà láàrin hundred years ọlọ́run ò kó oúnjẹ yẹn yí padà ó wà ń bẹ̀ bó gbé dání ọlọ́run lá hundred years ọlọ́run ò kí oúnjẹ yí padà ọlọ́run ni wo oúnjẹ rẹ wo nǹkan múmu tó o gbé dání kò yí ọlọ́run wa ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn débi ìwà wò kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ti wá jẹrà tán yẹ́nyẹ́ o ti bá àwọn egun rẹ̀ ń bẹ̀ tó bá àwọn egun rẹ̀ lẹ́lẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń gùn ni ó wá rí oúnjẹ oúnjẹ tó jẹ́ wípé <laughs> bíbàjẹ́ rẹ̀ ìní ilé jẹ́ pé ọjọ́ kan ni ó fi bàjẹ́ nígbà tó bá ti wà ń ṣiṣẹ́ so ọjọ́ kan ọjọ́ ló ti wà ń ṣiṣẹ́ ni nígbà ọjọ́ kan ni ó fi bàjẹ́ ètí òsì ṣiṣẹ́ gan náà tó bá pẹ́ jù náà yóò pa ìbàjẹ́ ní kíní so kò lè lo hundred years láéláé tí ó sì ṣiṣe náà tí ó fi jọ fún bàjẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba fi oúnjẹ ẹlẹ̀ ọlọ́run á jẹ́ kí ràkúnmí yẹn ó ti ṣe kí ni o kó lè bá a mọ̀ pé òun ti wà bí dígbẹ́dígbẹ́ náà. wálé náà jẹ́ aláka áyàtà lìnà ọlọ́run bẹ́ẹ̀ ṣe ọ́ ní àmì fáwọn èèyàn ẹ̀yẹ́ pé wọ́n bá ń sọ̀rọ̀ àmì rẹ̀ kọ́ ẹ́ kẹ́nìkan máa takùn. tọ́wọ́ bá ló ń gbé jésù lọ sánmà ọ̀rẹ́gẹ́ nìkan takò pé ó ń padà bọ̀ wá kí náà yóò fẹ́ àwọn ọmọ takò ìtọ́jú ń lọ ṣe gbogbo ìtọ́jú ń lọ kẹ́nìkan á máa takò ìtọ́ fojú tó clear tó múlẹ̀ kẹ́nìkan máa takò so ọlọ́run ọba ní. ọlọ́run ṣe ọ́ ní àmì ọlọ́run ṣe ọ́ náà ní àmì bó ti ṣe jésù náà ní àmì ọlọ́run ṣe ọ́ ní àmì. fáwọn èèyàn so àmì olówó bá ṣe fáwọn èèyàn òun náà ni pé ó wá padà délé hundred years àwọn tó fi lẹ́ǹlé gbogbo ti kí ni o ó wá di buddha so àwọn ọmọ bí ọmọ kẹta wa wa ń júwe ara òun ni àwọn ni àwọn yẹn wà á àwọn yóò tiẹ̀ mọ àwọn tó bá lò gba ti kú tán so wọn ò mọ so wọn ń ṣàlàyé wọn ní pé à ah, ẹni tó jẹ́ rùzéèrù tí àwọn mọ̀ ó mọ̀ tàwọ̀rẹ́ìt dáadáa so ó wá ń ṣàlàyé fún wọn pé ó wá ń ka tàwọ̀rọ̀tà fún wọn ó tún wá sọ ibi tí wọ́n rí tàwọ̀rọ̀tù mọ́ fún wọn wọ́n ti rí kíní nígbà tí àwọn kankan ṣẹlẹ̀ wọ́n wá ní kí wọ́n lọ wó bẹ̀ wọ́n tún wá bá tàwọ̀rọ̀tù bẹ́ẹ̀ ẹ̀rí kò ní gbóǹkà tàwọ́rọ́ọ̀tù lórí àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn israelites àwọn jew àwọn sọ wípé eléyìí gan ju musa lọ musa gan inú ìwé ni tí wọ́n ka tàwọ́rọ́ọ̀tù fún wa so eléyìí ojú musa lọ eh, musa gangan inú ìwé orí ti ń ka tàwọ́rọ́ eléyìí wa ń ka tàwọ́rọ́ọ̀tù ní kíni àti inú orí so látara bẹ́ẹ̀ wọ́n bá sọ yìí pé ọmọ ọlọ́run lẹ́yìn wá gbà náà àwọn tí wọ́n àwọn àtọ́jọ́sí ọlọ́run bá wá jíṣẹ́ fún àwọn lárúbáwá mẹ́kà àwọn sọ fáànà bí wípé àwọn màláíkà àwọn lọmọbìnrin tọ́lọ̀ ń bí àlìjẹ̀nù àwọn ni wọ́n jẹ́ àwọn ìyàwó tànà tọ́lọ̀ ń ní ọlọ́run wá ní nǹkan pọ̀ pẹ̀lú àwọn àlìjẹ̀nù so ó wá bí àwọn màláíkà ní sọ nìyẹn so alákọ̀ọ́kọ́ wọn kọ́ ka fanu suratu tauba méjìlá la mama ya kúránì wá tó fi díẹ̀ múlẹ̀ suratu tauba òun ni kà fún wa so quran nine aya thirty níbẹ̀ so quran nine aya thirty láti lè fìdí ọ̀rọ̀ tí a sọ yìí láti lè fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa níbẹ̀. ọlọ́run ní àwọn Júù àwọn sọ wípé Uzairu ni Ibnullah wọ́n ní Uzairu wọ́n ní ọmọ ọlọ́run ni. نعم وقالت النصارى àwọn tí wọ́n jẹ́ àwọn christian àwọn sọ wípé ah isa abunu mariam jesus wọ́n ní ọmọ ọlọ́run ni. Nam. Ọlọ́ni dáálì kàkà olóhùn bí àfùwá ìhìn. Ọlọ́ni ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ni. Káwọ́lùhùn bí àfùwá ìhìn. Bìdúni ilmi. Ọ̀rọ̀ tí ò sí mọ̀ nínú ẹ̀. Ọ̀rọ̀ tó ò ní nǹkan tó fẹ́ fi báàkì ẹ̀. Kìí sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí èèyàn bá sọ. Tí wọ́n á ní kílẹ̀ rí rẹ̀ tó oníkọ̀sẹ́ rí ẹ owó lẹ so irú ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ ẹnu lásán ni tọ́lọ́rọ̀ ọlọ́run máa sọ pé ọgbọ́dọ̀ máa lẹ́rìí sí tọ́ bá ń ṣe a bèrè lọ́wọ́ yín pé kí lẹ́rìí ẹ mẹ́rìí wọn ẹlẹ́rìí ó ní òsèrìí ọ̀rọ̀ ẹnu lásán lè léyìn kò wúlò òun náà rẹ máa sọ pé nǹkan kan báyìí ọgbọ́dọ̀ lè mú ẹ̀rí wá lè lórí tí ọba ti sẹ́rìí ọ̀rọ̀ ẹnu lásán ni ọlọ́ni ọ̀rọ̀ tí wọ́n ni ọlọ́ni ọ ọlọ́ni yùdọ́ ìhú náà ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́ni àwọn tí wọ́n jẹ yùdọ̀ ìhú náà àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́rọ́ wọ́n ń lọ jọ. ọ̀rọ̀ táwọn kèfèrí náà sọ ọ̀rọ̀ táwọn kèfèrí ti máa ń sọ àwọn tí ń sọ tipẹ́tipẹ́ àwọn kèfèrí àwọn kèfèrí mẹ́kà náà tó wá gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ti máa ń sọ ọ́ àwọn náà tún wá gbà sí òdodo ọ̀rọ̀ tí àwọn kèbèrè mẹ́ka yà ọlọ́run fi pamọ́ níbi pé ọ̀rọ̀ tàwọn ilé náà jọ bẹ́ẹ̀ ike àwọn màláìkà làwọn kèbèrè mẹ́ka sọ pé kí ni ọmọbìnrin ọlọ́run ni wọn ọlọ́run ni kí ni ọ kọ́. ọlọ́run kọ́ tàlàwọ́ mu lọ ọlọ́run ọba ti ṣẹ́bi lé wọn ló túmọ̀ sí ọlọ́run ti ṣépè wọn ọlọ́run ti ṣẹ́bi lé wọn ọlọ́run ti kọ́ọ̀sì wọn anáyù fàkù bí wọ́n ti ń parọ́ yẹn tí wọ́n ń parọ́ mọ́lọ́hún ìtọ́lọ́hún ọba ò jẹ́ téèyàn ń sọ fọ́lọ́hún ọba ó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti sẹ́bi lé wọn pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ títí wọn nu so a wà lọ sínú swatu sọfat Quran thirty seven so swatu sọfat Quran thirty seven so a wà bẹ̀rẹ̀ láti one hundred and forty nine títí Abi. àbí ṣẹ́ṣẹ́ kúrò thirty seven ni ṣáàtú sọfàt ah, thirty seven àwọn abẹ́rẹ́ láti one hundred and forty nine títí dé one hundred and fifty nine so ṣáàtú sọfàt kúrò thirty seven. أستفتهم لربك البنات ولهم تهتدون ọlọ́run ọba ní pastef tí im ìwà ànábì sọ pé kí wọ́n fún fastaftihim béèrè fatiwa lọ́wọ́ wọn. àyọ̀rọ̀ bí kàìfà náà. ṣé ọlọ́run ọba lẹ́yìn sọ pé ọmọbìnrin lọ́lọ́run bí ọmọbìnrin ọlọ́run ẹ wá ní ọmọbìnrin lọ́lọ́run ọlọ́run bí ọmọbìnrin èyí sọ bẹ́ẹ̀ fọlọ́run bí ọmọbìnrin náà. sọ́lọ́run ọba rẹ ni wọ́n sọ pé lọ́mọbìnrin àwọn wá ní ọmọkùnrin àwọn lọ́wọ́ tí wọ́n ọmọbìnrin tí wọ́n bá ti bí wọ́n rí wọn lẹ́ni tí wọ́n bá ti bí ọmọbìnrin àwọn bí láwọn dídìrì dé wọ́n gbà pé wọ́n mọ̀ pé obìnrin ló bí àwọn àwọn tí ọba rí obìnrin mọ́lẹ̀ nu wọn ni wọ́n sì lọ́ọ́ máa fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ dídí tí ẹ̀dọ́ bá ti bí wọn bí wọn kà rí mọ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kàn ló bí mọ́lẹ̀ ni. so àwọn wàá rí obìnrin mọ́lẹ̀ wọ́n ní ọkùnrin nìkan ló wúlò torí pé àwọn bí ogun bí nǹkan kan òun ni gbogbo agbára titi wọn àwọn á gbà wípé kí ni o ọkùnrin nìkan olówúlò ọba rí obìnrin mọ́lẹ̀ so àwọn arábáwá ní inú wọn máa ń dùn tí wọ́n bá jẹ́ wípé wọ́n bí ọmọ ọkùnrin inú wọn ó dùn tí wọ́n bá bí ọmọ obìnrin wọn kó wọn ò tiẹ̀ kankan ẹjọ́ ọba ti ní pa ọmọbìnrin yẹn nú wọn kò ní tiẹ̀ ta sí ọmọbìnrin yẹn rárá kò ní ẹ bá yẹ kó bá bẹ́ẹ̀ pàǹtí ẹ̀ yóò kàn gbé lọ ní mọ́lẹ̀ kò ní fà ìdá kan ni gẹ́gẹ́ ara yín lárúbáwá ọmọkùnrin ẹ wá ní àwọn ọmọbìnrin ọlọ́run ni wọn ah, ọlọ́run ni ẹ dídìrín pọ̀ ẹ. olóòní etí ẹ̀kọ́ kó mú evidence wá olóòní sáà dáwọn lóbìnrin ni ah, ìwọ tó bí ti jẹ sọ àwọn afọ àwọn ìgbòmí ọlọ́run ló ní ìlú ọpin ọlọ́run ló wọn nílò sọ pé kápọ̀ wọn lọ́kọ̀ òyà kápọ̀ wọn lóbìnrin ó nìkan ló nímọ̀ rẹ̀ tí ń sọ ọlọ́run ni pé sáwọ ọlọ́run ọba dá àwọn. ọlọ́run sáwọ ọlọ́run ọba dá àwọn màláìkà lóbìnrin ni wà ó ń ìdùn tí wà ń bẹ̀ báyìí tí wọ́n rán màláìkà ah, náà ibi ẹ̀kọ́ mọ̀ pé sẹ́mọ̀ láyíká ọkùnrin ni ni àbóbìnrin ni ọlọ́run pìmọ̀ yẹn sọ́dọ̀ rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀tọ́ wa sọ pé ẹ̀yìn kọ́kọ́ sọ pé obìnrin làwọn ẹ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ tó tóbi ẹ̀tọ́ wa ẹ̀sẹ̀ wa sọ wípé ọ̀hún tó wá jẹ́ ọmọbìnrin ọlọ́run ẹ̀sẹ̀ tó ni ọlọ́run ni àlà. <clears throat> olóde ẹgbẹ́ ìnáwó bìrì ifki im níbi irọ́ pípa wọn láyà náà ọlọ́run ni dẹ̀ máa sọ nínú irọ́ pípa wọn dẹ̀ sọ kí ni wọ́n máa sọ wọ́n ní ọlọ́run bímọ ọlọ́run wọ́n sì tún sọ bẹ́ẹ̀ pé ọlọ́run bímọ. ọlọ́ni kí ni ọ. ọlọ́ni wà innahum lakadibun ọlọ́ni òpùrọ́ ni wọ́n tí ó sì méjì mẹ́ ọlọ́ni òpùrọ́ ni wọ́n nam. asọ̀bálbánàtì alàlùbọ̀nì. ọlọ́wọ́ bá ń bèèrè lọ́wọ́ àwọn pé èmi ọlọ́ asọ̀fàlìbànà sọ́wọ́ ọmọ wa chúùsì ọmọbìnrin alàlùbànì lórí ọmọkùnrin ọlọ́wọ́ lè ṣe bẹ́ẹ̀ láìláì tí yóò atako yóò atako làákẹ́ ọmọ èèyàn tí yóò máa rí pé ọmọkùnrin ní agbára ó láwọn nǹkan kan tó fi ju ọmọbìnrin lọ tó yẹ pé nǹkan ọlọ́run àmú kankan wájú wa tako làákẹ́ ọ̀gá wa ni obìnrin lọ́lọ́run wa túùsì kọ̀ wá túùsì ọkùnrin ah, ah, ọlọ́run yìí tako làákẹ́ yìí rárá kì í tako làákẹ́ yìí náà. olórí mẹ́ẹ̀lẹ̀kùn ọlọ́run kí lẹ ní kí lẹ ní kí pàtàkì mú un ọlọ́run ní báwo lẹ ti ń jọ́ọ̀jì báyìí tẹ́ ẹ̀ mú dájọ́ wá ẹ̀yin tẹ́ ẹ̀ ní mọ̀ ẹ̀yin tí ò ní mọ̀ ti ń dájọ́ ìtẹ́ ọmọ tó ń tó ń sọ báwo lẹ ti ń dájọ́ ọlọ́run máa làkù kí lẹ ní gan-an knowledge wo ló wà lọ́dọ̀ yín ọ̀nà wo lẹ ń gbà dájọ́ tẹ́ ẹ̀ sọ pé ẹ wá ń fọpọ́ lọ́run ṣe báyìí ọlọ́run kí ni ọ. ọlọ́run ní akala tazakkarun ọlọ́run ní ṣé ẹ̀yin èèyàn yìí ṣé ẹ̀ lè máa rántí pé bọ́lọ́run ti tó ni ẹ ẹ lè mọ bọ́lọ́run ti tó ni kẹ́ ẹ mọ pé ah ṣé ẹ mọ pé ọlọ́run lè fi àjẹ́ yín ni nam. ọlọ́run amúlakùn sòlìtọ́ ọ̀rọ̀ mu bíyìn ọlọ́run ṣe é ní evidence tó jẹ́ a clear evidence tẹ́ ẹ lè mú jáde ọlọ́run ẹ mú jáde tẹ́ bá ní evidence tó jẹ́ clear evidence ọlọ́run ẹ mú jáde ọlọ́run fàtú. àtúndì kíta dùkùn mẹ́kùn ọlọ́ni pọ́ọ̀tù bìkítà bìkùn ọlọ́ni ìwé yín tẹ́ ẹ bá ní ọlọ́ni ìwé ara evidence ní kéde òmùwé jáde pé lẹ́tà writing lágbájá ni writing kìíní kan ni ẹ mú jáde ọlọ́ni ẹ mú ìwé yín jáde nǹkan tó sàn dìkì ọlọ́ni tẹ́ ẹ bá jẹ́ olódodo ẹ jáde kẹ́ ẹ وجعلوا بينه وبين الجنة نسبا olórí ẹwà àwọn kèfèrí ẹwà àwọn ará mẹ́kà jáàlú bẹ́ẹ̀nà wúwà bẹ́ẹ̀nà lìjìnnàtì wọ́n dẹ̀ lọ ṣe láàrin ọlọ́run àti láàrin àwọn àlìjànú nẹ́sàbà wọ́n ní dẹ̀ wọ́n ní fámìlì ti wà láàrin wọn bí ẹ bá ti fẹ́ yàn yẹn ti di wọ́n dẹ̀ lọ síbẹ̀ láàrin ọlọ́run àti láàrin àwọn àlìjànú wọ́n ní ọlọ́run ti lọ fẹ́ mọ lọ́dọ̀ wọn ṣé wọ́n ti ru fámìlì pọ̀ mọ́ra wọn náà. ولقد علمت الجنة إنهم لمحضرون. ọlọ́ni àwọn àlìjẹ̀nu gan mọ̀ wípé innahum lamuhdharun ẹni tá a kó sínú iná ni wọ́n àwọn àlìjẹ̀nu gan mọ̀ pé ẹbí ọ̀lẹ́bí làmúdọ̀rún ẹni pé ẹni tá a kó sínú iná ni àwọn kí ni o àwọn àlìjẹ̀nu ọlọ́ni gbogbo wọn á kó wọn sínú náà ọlọ́kọ̀ wa sọ pé subhanallah. subhanallah yàrá yẹn ọlọ́ni subhanallah ọlọ́run mọ̀tayọ ìròyìn tó ń fi ròyìn ọlọ́run ọlọ́ni àwọn tí ní kónú nínú àwọn àlìjẹnu ilá kíni wọn. ọlọ́ni àtàwọn ẹrú sí ọlọ́run tí wọ́n bá jẹ́ pé àlùmọ̀ tá a yọ wọn kú nínú àwọn tá a kò sínú náà lọ́yà kù nítorí ọlọ́run bá fi lè sàánú èèyàn nìyẹn ó sinmi ni kìí ṣe pé ẹnìkan ìní ẹbí ìnọmọ ìní kankan so àwọn tó jẹ́ àwọn tí wọ́n ti ṣáájú lọ bí wọ́n ti ń lọ ṣàfitì ẹbí sọ́dọ̀ ọlọ́run wọ́n ń ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run wọ́n ṣàfitì ìyàwó sọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run bá fi ń ṣàlàyé fún wa ká lè bá a mọ títóbi ọlọ́run àwọn nàṣọ́rọ́ irọ́ tí wọ́n pa àti ṣàlàyé ẹ̀ fún wa tí wọ́n ń sọ fún wa wípé Isa Isa bínú Mariam wọ́n pè ní ọmọ Ọlọ́run àwọn Yẹ̀húdí náà irọ́ táwọn náà pa wọ́n Uzeiru ní ọmọ Ọlọ́run àti kàyẹ́ náà fún wa àwọn tí wọ́n tún wá jẹ́ àwọn kèfèrí tí wọ́n ló burú jù wọ́n tún wá ń sọ wípé Ọlọ́run ọba àwọn màláìka ọmọbìnrin Ọlọ́run ni wọ́n wọn ni ọlọ́run bá lọ fẹ́ àlìjẹnu ọlọ́run bí àwọn màláìka fún ọlọ́run òun náà la kà fún wa nísìn ọlọ́run nínú ayàtà wa ń kàn ọlọ́run ni wà kọ́ọ̀lù. olórí àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n sọ wípé ìtàkàdà rahman waladan ọlọ́run ni wọ́n sì ń sọ bẹ́ẹ̀ gbogbo àwọn kèfèrí ọlọ́run ni gbogbo gbogbo tí wọ́n jẹ́ kèfèrí nìyẹn èyí ó kù sí kanu gbogbo wọn bẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n ń sọ pé ọlọ́run ọba ní ọmọ lẹ́nu wọn lọ́rùn ọlọ́ni kí wọ́n ṣe. làkọ̀dí jí tún ṣe àní ìdá. ọlọ́ni làkọ̀dí jí tún ṣe àní ìdá. ọlọ́ni jí tún ṣe àní ìdá. ọlọ́ni ntẹ́ mú wáyé nǹkan tó tóbi ni o. tẹ́ máa ní nǹkan tó tóbi jù ó ní nǹkan tó mú wáyé. tẹ́ wàá pé ọlọ́run ọba ti ròyìn ara rẹ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú màmá kánjú jẹ́ èèyàn yá so ló fi jẹ́ pé ọlọ́run lòṣọ́ lọ́mọ sọ pé kò sẹ́nìkan tó ní sùúrù tọ́lọ́run tí wọ́n ń sàbìtì ọmọ sí ọlọ́run dẹ̀ pé tí wọ́n ń ṣe nǹkan tó tóbi ni wàhùwà yẹ̀rìzúkù wọ́n wọ́yọ̀ àfihàn ó dẹ̀ tún fún wọn lóúnjẹ ó fún wọn ní tí wọ́n jẹ ó fún wọn ní tí wọ́n mu ó tún fún wọn lálàáfíà torí pé ìtí wọ́n mú ẹ̀ òun ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run ìtó tóbi jù lọ́dọ̀ ọlọ́run òní kí ẹ máa sọ báyìí pé ọlọ́run ọlọ́run bá bímọ ọlọ́run tún abẹ́ sàlàyé fún wa ọlọ́run dí tún ṣe an ìdá. ọlọ́run ni nǹkan èèmọ̀ nǹkan tó tóbi lọ́dọ̀ èmi ọlọ́run ọlọ́run ní nǹkan tẹ́ ẹ mú wá ọlọ́run á ní kí ni. sàkáàdù sàmáwá tùyàtà kọ̀ọ̀rọ̀ nàmí. ọlọ́run ní tẹ́ ẹ bá ti ń sọ pé ọlọ́run bímọ báyìí ọlọ́run ní tàkáàdù sàmáwá tù ẹ̀yin èèkàn mọ̀ ní ọlọ́run ọba tó ní sánmà tí mọ tí sánmà ń ṣe ọwọ́ ń ṣàlàyé fún yín. ó ní sánmà tíntìní ló máa ń kù pé kó òun sì fàyà nítorí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn tíntìní ló máa ń kù pé kí sánmà ò fàyà tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn báyìí ọlọ́run tíntìní ló máa ń kù ọmọ èèyàn nìkan ni èèkàn kà sí lẹ́gbẹ́ àwọn tó ń já àwọn àfẹ́sì téèyàn bá ń sọ wọ́n àwọn ọ̀rọ̀ báwọn ara wọn ó sì máa mì ọlọ́run tíntìní ló kù kí sẹ́mu ọ̀fàyà nítorí ẹ̀ ọlọ́run tún kí ni ọ. ọlọ́run díẹ̀ ló kú kí ilé ẹlẹ́gbẹ́ ó tó fàyà pẹ̀lú nǹkan ni wọ́n sọ níbi tó ń bí ọlọ́run bá nú dé ọlọ́run díẹ̀ ló kú kí ilé ẹlẹ́gbẹ́ ó fàyà ọlọ́run kí ni ọ. ọlọ́run òkè gan yóò sì fẹ́ẹ́ lè jálulẹ̀ mí lẹ́ẹ̀kan náà nítorí ọ̀rọ̀ òkè yóò fẹ́ lè wo kó wó lulẹ̀ nítorí ọ̀rọ̀ tó ń sọ yẹn tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yẹn báyìí gbogbo tọ́lọ́wọ́n bá dá tó jẹ́ àwọn nǹkan òkè ni sánmà ni wẹ̀ ìmọ̀ jẹ́ nǹkan ló jẹ́ pé wọ́n fẹ́ lè kú òbí tí wọ́n wà nígbà tí wọ́n bá ń gbọ́ àlámọ̀rí yẹn ọlọ́run ìmọ̀ ni wọ́n lára báwọn yẹn ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn so ọlọ́run ọba tó ní sánmà tó ní ilẹ̀ ẹlẹ̀ tó ní òkè oní sàlàyé fún wa pé n ti ń ṣẹlẹ̀ nìyẹn tí mùsùlùmí ò sì gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ dáa àwọn òrí kí àwọn ẹgbẹ́ ìyìn rí ara mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ òun sọ fún wa ní wáàsí ti àṣẹ pé n tí mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ ádábù mùsùlùmí pẹ̀lú ọlọ́run ọba nǹkan mẹ́ta ni ò gbọ́dọ̀ mọ́ ní ẹ̀kọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ọlọ́run tàlákì àkbárì láì bí tẹ̀sídì tọ́wọ́n bá ti fún ọ nírò kankan báyìí ọ máa gbà kó dòdò ni o ní wàá máa sọ wípé ah is it possible ṣé màá ó ṣe aṣọ pé òun fẹ́ ya èmi ò rí gbàdọ̀ fẹ́ ya ilẹ̀ ẹlẹ́ ó aṣọ ilẹ̀ ẹlẹ́ fẹ́ ya ìyẹn òkè mi ọ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ láíláí tọ́lọ́ bàbá ti ń fún ọ ní kọ́bárù kankan ti ń fún ọ ní information tí wọ́n mọ̀ wọ́n máa sọ pé kí ni ọlọ́run ọba wọ́n máa sọ pé sọ́dà kan lọ́ọ̀ ọlọ́run ọba ọba tó ń sòdodo ni tí ò sí èméjì mẹ́ ní tí ń ṣẹlẹ̀ lọ́sọ fún ọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tàlákì àkàmìláì bìtẹ̀ǹfìdì wọ́tẹ̀tìbík gbogbo ìdájọ́ ọlọ́run tí wọ́n máa ti ń sọ fún ọ láyé àbí ìdájọ́ òjìṣẹ́ ọlọ́run tí wọ́n máa ti ń ṣàlàyé ẹ̀ fún ọ bá a ti sọ̀rọ̀ kọ́bárù ọlọ́run yẹn náà bẹ́ẹ̀ náà lọ kọ́bárù òjìṣẹ́ ọlọ́run tó sọ lọ́wọ́ bá ti sọ kọ́bárù kan tó ṣàlàyé fún ọ pé kọ́bárù báyìí tó fún ọ ní information nípa rẹ̀ pé nǹkan báyìí kọ́ wá ní pé àà ah, ah, kò lè rí bẹ́ẹ̀ láìláì ọgbọ́dọ̀mọ sọ bẹ́ẹ̀ àwọn fún àmọ́ péjúwe wa òṣìṣẹ́ ọlọ́run ọba tí nígbà tó ń ṣàlàyé eṣinṣin wípé ìyẹ́ kan ń bẹ ó jẹ́ ìyẹ́ èyí tó jẹ́ àrùn ìkan wà ń bẹ èyí tó jẹ́ wípé ó jẹ́ àlàáfíà tí ó bá wà tó tọ ìkan bọnú oúnjẹ rẹ ìyẹ́ tó máa mú wá ó máa jẹ́ ìyẹ́ tó jẹ́ ti àrùn wọ́n á mú nǹkan bẹ̀ tí wọ́n á ti bọ̀ so ó wá lè yọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá ti bọ̀ tán ẹ wá pé ah ìṣe á ti bọ̀ ọdún kínní ah irú kínní wo ni ẹ so n tó fún ọ yẹn n tí wọ́n mọ̀ ó wà ń bẹ̀ tó pọ̀ ó gbọ́dọ̀ sọ pé kọ́bárù dáná bí mu wa <laughs> kí irú abáàdù òlélẹ̀ ọ̀bọ̀n sọ bẹ́ẹ̀ láéláé wá fi làákà rẹ bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ gba ókùnmù láì wá ókùnmù rasúlì ìbí tẹ̀m̀fìlì wà tẹ̀tìbìk ìdájọ́ tọ́lọ́mọ bàbá ti sọ pé ìdájọ́ ní pé o ò gbọ́dọ̀ mutí o ò gbọ́dọ̀ ṣe sìnà o ò gbọ́dọ̀ ṣe ìrìnà báyìí ẹ má jalè wọ́n ní kí wọ́n lẹ̀ lóko àìlè wọ́n ní wọ́n nà bílálà wọ́n ní ah, ah, ah, o èyí wọ́n á máa lóko èyí wọ́n á ṣe kíní kan gbogbo ìdájọ́ ọlọ́run kó wa máa sọ wípé ọlọ́run ọba ò mọ ìdájọ́ yẹn mú wa bó jẹ́ kó mú wa ọ̀gbọ̀n dàrú ẹ̀ wò ni pẹ̀lú alẹ́ adábùmá Allah ẹlẹ́ẹ̀kẹta tàlákì àkàdárì láì bí sọ́búrì wa rídọ̀ tí kádàrá ọlọ́run bá ti dé ìgbà tí kádàrá ọlọ́run ti dé lèèyàn máa ń dọ́gbọ́n sí i tí kádàrá ti dé máa gbà wọlé pẹ̀lú sùúrù àti kọ́ ọ̀yọ́nu sí i tó gbé bàtí kádàrá dé yẹn lọ́lọ́run tẹ́sítì ẹ̀ bá ti wá ń sọ̀sọ́kùsọ lẹ́nu tó ń ṣe nǹkan fílọ́ lógún nìkan tó gbogbo ara ìyá ké sùúrù tó padà ní ẹni tó ń bá fà á yìí ẹdí ọ̀mọ̀ pé ọ̀bọ̀ kọ̀ mọ̀ pé kí ló kà ń pẹ̀lú pé ọwọ́ èèyàn gé ó tún ní kí nǹkan tún kí nǹkan tún lọ bá mọ́lẹ̀ lẹ́nu tó tún wà kọ̀ọ̀kọ́ pẹ̀lú lẹ́yìn ògbé so kọ̀ọ̀kọ́ ọlọ́run kí wọ́n máa tọ́jú àwọn aláàárẹ̀ níbí kan pé wọ́n tọ́jú àwọn aláàárẹ̀ kí ó dẹ́ pé ilé tó tún tọ́jú ọkọ̀ tó rí kó tún wọlé kí lọ́kọ́ ọlọ́run pẹ̀lú gbogbo lẹ́yìn ògbé èkìní kọ́kọ́rọ́ so ó máa gba kádàrá ọlọ́ pẹ̀lú kíni ó pẹ̀lú sùúrù àti ọ̀nà tí wọ́n wá sí bẹ́ẹ̀ ò mùsùlùmí adabu pẹlụ ìdágbélé yẹn ní adabu pẹ̀lú ọlọ́run nìyẹn so ohun tó mú adébẹ̀ náà ni pé bá ń fún wa ṣàlàyé ọlọ́run ní sánmà ó fẹ́ lè ya nígbà táwọn èèyàn bá ń ṣàfitì ọmọ sọ́nà sánmà ó fẹ́ lè ya. ọlọ́run ní ilẹ̀ ẹlẹ́ náà yóò fẹ́ lè ya tẹ́ bá ń ṣàfitì ọmọ sọ́nà. ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni òkè ọlọ́run ní yóò fẹ́ lè jábọ́ nígbà tí yóò fẹ́ lè wérulẹ̀ nígbà tí wọ́n ṣe kí ni tí wọ́n fẹ́ lè fọ́nká tí wọ́n fẹ́ lè rún nígbà tí wọ́n bá ń ṣàpìtì ọlọ́run torí kí ni ó á ń dà á o. ọlọ́run ọba ní nǹkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni wípé àwọn èèyàn yìí àǹdá ọ̀hún tábà. àwọn apá ní dàọ́ tó wà mẹ́rin ni pé anasabu lirahmani waladan nasabu wọ́n ṣàpìtì ọmọ sọ́dọ̀ ọlọ́run tọ́ nítorí pàtó fi ṣe bẹ́ẹ̀ nìyẹn nítorí wọ́n ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run yóò sì bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ́ máa ṣàlàyé òkú fún wa ní ọ̀la ìta gbọ́ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ ogúnlùfẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdi shara la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk